tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni. ọ̀gbìn ó ju bí o ṣe lérò lọ. ta ni wọ. orúkọ mi ni yẹyẹ alára. ó tún wò ó tún rí lọ́mọbìnrin mo ti fojú inú mo ti fi pa gbogbo nǹkan tó wà lójú ẹ rẹ mo tún fojú inú mo fi wọ ọṣọ mi sí ẹ lọ́rùn mo tún wá fojú inú mo fi yọ gbogbo ètò tó wà lórí ẹ̀ kúrò mo gbé wíìgì sí mo wá rí ẹ̀ bí ọmọ òkè gangan ó dùn lọ́mọge mo mọ̀ pé bó pẹ́ bóyá ó ò tóru gbù gbù gbù bó pẹ́ bóyá àmórísùn ẹ̀ èyí <laughs> alára ṣáà lè mọ́ra jù báyìí lọ.